gbogbo olówó ayé àwọn tí wọ́n pera wọn lálásẹ̀ yìí wọ́n dààmú lọ́rùn ni o torí pé owó yẹn ò ní ṣe wọ́n láǹfààní lọ́rùn sọ́sà àǹfààní láyé ẹni ẹlẹ́ni ní ń gba owó àwọn òyìnbó ní ń gba owó tá fi first man ṣàǹfààní fúnra wa tẹ̀ ń kó lọ fún ọmọ rẹ̀ orí jogún ara ilé ẹ̀ ò rí owó yẹn ṣàǹfààní torí eléyìí ká mọ̀ pé kò sí ẹnìkan tí tún jẹ́ aláṣẹ lẹ́yìn o. àsàlámà àlékún gbogbo mọ́mìnì àti mọ́mìnì òdodo ọ̀rọ̀ lórí kásẹ̀tì wà síta aláṣẹ ayé èyí tí sheik dr hadi ajíṣàfẹ́ akínlápàṣe láti iléeṣẹ́ tasco records promotions ó ti wà lórí vcd audio cd àti dvd tasco records promotions àwọn wọn ń pín tí wọ́n ń tà á wà ní e9 stroke sixty gbẹ̀nlá bus stop agodi road ìbàdàn telephone zero zero three four zero one one zero two nine àti zero zero seven four six eight zero five oh nine tààlà láṣẹ ayé èyí tí sheik dr hadi ajíṣafẹ́ ṣe wọ́n fanahu mọ̀nkánà àlìyá. a fi àsìkò yìí bẹ́ẹ̀ arinal haqqa warisukuna tiba atahu. àmín. wa arinal na warisukuna ijtinaba ani. àmín. jaka ma òdodo lódodo jẹ́ àmọ́ ọlọ́run pé wọ́n ni aláṣẹ wọ́n á pàṣẹ ẹ̀dùn sínú ìgbésí ayé ẹnì wa. ẹni bá lè yára kádà kó wá wíyá gbọ́ kò sẹ́ni tí ó yẹ ká dára òun bá ọ lọ. àsálàmàlẹ́kùn gbogbo múmìnì múmìnì òdodo kásẹ̀tì kẹ́dà ti ṣe ìkìmọ̀ Dr. hadi ajísáfẹ́ akílápá gbé jáde lọ́jọ́sí tẹ́ ẹ ra wùtìwùtì nínú èyí tí wọ́n ti sípàáyé àlàyé kádàrá pẹ̀lú àkọsílẹ̀ ẹ̀dá tí ò ní tàsé nítorí kó lè bá àwa yé kálukú yékéyéké oníléeṣẹ́ tasco records ní ẹ̀sìn náà ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí àti gbé sórí pcd Allahu Akbar kò sí bẹ́ẹ̀ yóò ṣe wo pcd wá sí kádàrá yìí tí ò ní sàwùdá fọlọ́hún àti inú àlùkùránì Karim ó ní ìwòsàn ìgbàlà ìbùkún ohun tá a dà ohun tá a jẹ́ àti bí ṣòro bá dé bá a ṣe lè tán ṣòro wa fún àǹfààní gbogbo mùsùlùmí mùsùlùmá ẹni tó bá ti ní kásẹ̀tì wá sí kádàrá ńlẹ̀ àtẹ̀ntì ò tí ì ní pcd rẹ̀ ti jáde fún títà báyìí o ó ì ti wà ní gbogbo ilé ìtajà tí ń tojú lówó kásẹ̀tì jákèjádò olè yìí bẹ́ẹ̀ tó fẹ́ ra kásẹ̀tì wá sí mi ìtọ́jẹ́ ti bàbá wa adé akilapa ẹ máa bọ̀ ní tasco record tó wà ní e nine stroke sixty gbẹ̀ńlá bus stop agodi road àwọn ni tí wọ́n ń ta o tẹlifon zero eight zero three four zero one one zero two nine free cd wá sí kádàrá tí sheik tìbìmọ̀ alhaji dr adé ajísàfẹ́ akilapa ṣe wọ́lọ́ ìtọ́lọ́. bọ́sẹ̀ bá mú mi a pọ̀ ọ́ bí gèrè bá mú mi a jò ó. ṣẹwà tó ń sì gbé jáde sinimá tẹ́tí ń bẹ̀rẹ̀ àti gbé ṣàfihàn sinimá titun wọn sójà ní nàìjíríà àti lókè òkun gbogbo èèyàn ló kó sára sí adéṣẹ́wà kó kàbí kó kú iṣẹ́ ọpọlọ sinimá yìí kọjá àfẹnuròyìn ọ̀sájà òwúrọ̀ pa kànàkànà já tó ń tòwí nagori ilé fẹjú kẹkẹ ọ̀sájà lukira ìtàtí ṣẹwà kó kàdé nǹkan wọ̀ nínú ẹ̀ wíìdì ìsásílì ló direct ẹ̀ saniya fàjàsọ́yẹ̀rì bídèmí kò sọ́kọ́ kamilu kọ̀ǹpó dàmọ́lọ́ ọlátúnjì káyọ̀dé akínbáyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun ọ̀sẹ̀ jáde jáde sórí fíìsìdì nìkan báyìí o marketed by alon production international ní ìdúmọ̀tà ak dancers alábà ìkóló ń distribute ẹ̀ sinimá tuntun ọ̀sẹ̀ jáde kẹ́ra kẹ́wò kọjá bẹ́ẹ̀. ọ̀rọ̀ dọ̀gba àtàpàpọ̀ sínú mọ́ ọwọ́ dì lágbà etí òsì lórí mọ́ dàkú láì. ọ̀sẹ̀ jáde. sinimá yìí lè lálẹ́ jọjọ àlọ́ yìí ló ń ta ọ́ àìkéyànfẹ́ ló ń pín. alfa wa alhaj abbas láti wá ka alukur'an fún wa. abbas alẹ́sìn lọ́yẹ́. alhaji wa abbas alẹ́sìn lọ́yẹ́ bisimilayi ká wá ka alukur'an fún wa. ní kíá. alex. mo fi arabalẹ̀ kí alhaji wa muhammadu taofik. ajana sí àgbẹ̀. akéwùgbẹ̀rù akéwùgbà gold. ẹ alhaji ni ma sọ àwọn gbogbo àwọn afa la ń bọ̀ wá kí. gbogbo la ń bọ̀ wá kí. ẹ alhaji wa abbas alẹ́sìn lọ́yẹ́ ajana sí àgbà bàbá Muyideen Ajani hmm. Bello wali yatafaddal makruman. bàbá ẹran tíjọ ẹ ṣe wòlímọ̀ ẹ kọjú sáwọn èrò ni ẹ kọjú sí àwọn èrò. a'udhu billahi minash shaitani rrajim bismillahi rrahmani rrahim. أعوذ بالله من من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهوى أنما الحياة الدنيا ولعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل الغيث كما الغيث أج الكفار النبات ثم يهيج فتراه مصفرا ثم يكون ختاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله وردوانا وما الآيات الدنيا إلا متاع الغرور Sadaqallahu al-azim. Allahu akbar. Allahu akbar. Àlùfáà tẹ́rẹ̀. Alhaji Abbas. Alẹ́sí lọ́yẹ. Lákọ̀ hada azuka. Wàlà wàlà wàlà kọ́ ọmọdé duka. Àmín. Lọ́kì tọ́lọ̀ fún yín kò ní bàjẹ́. Àmín. Àmín. Ọ̀tá yóò sì ní dìde. Ẹ ní sí. Bàbá ẹlẹ́sìn mẹ́ta akéwùgbẹ̀rú bàbá wa. Mọ́mú hmm. ẹ̀pẹ́ ẹ̀ bàbá wa. Ẹ mọ̀ ọ̀tá àyà ò gbúdọ̀ dìde ni. bẹ́ẹ̀ni. ẹ lọ́kì ńlá ni orí ńlá ni eléyìí tọ́lọ́ ń ṣe fàlàjì hmm. àbáàsì kò sì ní bàjẹ́ láyé láyé. àjẹ́ àbáàsì wọn ní hmm. gba dírẹ́fà fún yín lọ́mọ fọ́tì yẹn. bàbá wa ní màṣà òun kùránì méjìlá gbọ́. méjì ni. nígbà tí bàbá wa àbáàsì ti ka tiẹ̀ ẹ jẹ́ kí abdul basit káàtì bí. káàtì bí kò náà ka tiẹ̀ bisimilá. wọ́bẹ̀st ó ti ka tiẹ̀ ó mọ ni àbí. Ah, ah, ẹ má wòran. aláwọ̀ <laughs> wọ́n ti ń lè lo àwọn tó ti mọ iye ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل قرآنه تبيانا لكل شيء بستانا للواعزين غفرانا للقارئين صلاة الله وسلامه على رسوله الكريم صلى الله عليه في الأولين والآخرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ وبه نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت لعلكم وأنتم حينئذ تنصرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فراه وريهان وجنة النعيم صدق الله العظيم anamọ̀ṣà àwọn ẹ̀dẹ́kọ̀ ẹ̀ bá ń gbọ́ ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar ẹ jẹ́ àgbẹ̀ ọlọ́run tóbi dáadáa. alájiwa Abdul Basit tí wọ́n ka kuraani fún wa ẹ rí i pé alájí abasi kà pẹ̀lú bàbá wa alájí àgbà. Hmm. Masha Allah. bákan náà alájí Basit náà kà pẹ̀lú bàbá wa Mawlana Sheikh Adam Al-Ilory. ẹ ọlọ́run wọlé àwọn méjèèjì níwájú ọlọ́run alájí Abdulrasheed Ayinde hmm. alájí Rasheed Ayinde balọba ẹjọ́ programu yìí ti bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ kíyìn ẹ jẹ́ ká máa lọ wá kíyìn ní ẹ jókòó ẹ ẹ jókòó ẹ dákun. ẹ ẹni abá torí ẹ pàdé àwọn àgbàlagbà rí ń kalẹ̀ yìí. ẹ fún wa mustapha sibayo ní ma ra anafsa wukọbula yàrá náà salamu yàrá wù náà sùn. bó ṣe jẹ́ nìyẹn. gbogbo ẹni tó bá ti ní tó èèyàn bá wò ó ní kò ní tó èèyàn. bẹ́ẹ̀ni hmm. kò ní tó èèyàn. Hmm. Hmm. gbogbo ẹni tó bá ti gbogbo ẹni tó bá ti lóun ò ní mọ èèyàn ó ní kò ní jọ èèyàn. wọn kọ ọkọ èèyàn fámìlì wọn wọn ní rántí ẹ̀kọ́ ọmọ lónìí. bẹ́ẹ̀ni kò ní jọ èèyàn gbogbo ẹni tó bá ti lóun ò ní gbọ́ kò ní jọ ìyàn. ìwìn ní ọjọ́. yóò jọ wèrè. gbogbo ọmọ kéékèèké láyé tí bá ti ń gba oúnjẹ àgbàlagbà jẹ yóò gbà kú àgbàlagbà kú. ńlọnà Allah la ilaha illallah kuraani naka fún wa yìí na alájà wa kàfílà kawula akinyo ah. akinwa alájà sulemana adigun láti London akinwa nínú àwọn onífújì ní London bẹ́ẹ̀ni akinwa. kọlá olóòtú ọmọ alábàbíjà alájà wa kọlá olóòtú ah. alálùbáríkà èèyàn akínyẹ̀yìn náà mo wá kí alájì Shamsuddin ọmọ barista ọmọ Sikiru Ayinde barista àtàlájì wa Suleiman àwọn ọmọ Sikiru Ayinde Barrister ni wọ́n ń bọ̀ yìí tọ. àwọn méjèèjì ọmọ Barrister ni wa samusu ló wà wájú. Suleiman ló tẹ̀lé o. bàbá lorin samusu náà pọ̀ àti wọn ní samusu lọ́dọ̀. àwọn ọmọ bíbí inú alájí àgbà ni wọ́n wọlé yìí. bẹ́ẹ̀ni. ẹ kí wọn ẹ máa wọlé ẹ máa rọra. ẹ káàbọ̀. alájí animasa ọ̀hún. na tẹ́ bá wojú aago wa ẹ̀rí gbọ́jọ́ ti lọ. ọjọ́ ń lọ. ẹ yà fà gbogbo yín náà la kí o ẹ jẹ́ abọ́ síbi ìgbésẹ̀ tó kàn. bàbá ìmọ̀ nbàdàn ti sọ àwa faragbolẹ̀ fáwọn ẹni ọlọ́run ajé òde ń bò mí ajé òde ń bò mí náà agbàfọlọ́hún. gbogbo létí ń bẹ nìbàdàn ilé alálùbáríkà ni ẹ̀dá kò ẹ̀ má sì mí gbọ́ o ṣùgbọ́n lè bá sùn nù ó lálùbáríkà púpọ̀. ó ilé àṣẹ ni. ọlọ́run ọmọ yín kan tí ń bẹ ní London Muhammadu Mubarak bá sùn nù hmm. mo wà nù àwọn afa tí lọ ṣe wá sí ní nasfat wọn ní London ní Tim Smith. ẹ tún jẹ sàrà àdébẹ̀ wọn. àdúgbò ah, ẹ. ẹ máa jẹ́ kí. ọ̀rọ̀ dà ó ti lọ́ǹtì ẹ̀ ọ̀rọ̀ kò ní bọ́ stọ̀ọ̀bù bí ọkọ̀ tctc ni. a gbọ́ wá sí àkọ́kọ́ báyìí láti ẹnu bàbá wa Bándélé ọlọ́run alùbáríkà anabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn olórin tí a ń retí gbogbo wọn náà ni wọ́n ti ń bọ̀ alájùwà sí àyìndé alájùwà kọ̀ní tí àyìnlá. masha allah. kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ alájà abdulrasheed àyìndé. masha allah. alájà ni masha allah. naam ẹ jẹ́ kí a gbogbo àwọn ọmọ olókùn rèé alájìwà abdulrasheed ayinde ẹ wà lórí ìjókòó yín bẹ́ẹ̀. lójúmọ́ máa wòran yìí. ẹ alájàwà balkis aláyọ̀ aláyọ̀ kí wọ́n dìde ẹjọ́ alájàwà balkis aláyọ̀ alájìwà abdulrasheed ayinde ẹ̀yin náà dìde tẹ̀lé wọn. alájìwà mẹ̀rẹ́ngè wọ́n ní ká ẹ dìde. alájà abdulfatah alade amẹ́ríkà làwọn wà. bẹ́ẹ̀ ni ọlọ́run gbá wa sọ́dín rọrùn. alájàwà fauziyat alájà fàṣíyà adébáyọ̀ alájùwà mùnírù lẹ́hádì. mùnírù lẹ́hádì. alájùwà shakir lẹ́hádì. alájàwà jẹ̀lílà lẹ́hádì. alájàwà saidat alaba kọ́lápọ̀. alájàwà amdat lẹ́hádì. alájà mansurat muraina alájà rashidat muraina. alájùwà kabir muraina alájì jalil muraina. alájà balkis lẹ́hádì. gbogbo àwọn ọmọ olókùúrè yìí abọ́lá alùbáńkà nẹ́bọ̀ muhammad bẹ́ẹ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. alájà wa ìdáyà tìlẹ̀ adi ẹ̀gbọ́n wa major general abdullahi muraina nàìjíríà mi làwọn wà àti broda najim ọláìyá gbogbo yẹn máa bọ̀ ń ta báyìí. akí sheikhuna allah baba wa sheikh bukhari bunu musa ahlan wa sahlan wa marahaban bikum. lábẹ́ bẹ́ẹ̀ kí gbogbo àwọn ọmọ olóòkú wọn ní ká ẹ máa bọ̀ ń ta. a dúpẹ́ fún ọlọ́run alhamdulilayi. ẹẹ wáàsí mẹ́ta ló wà lẹ́nu. mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹẹ wáàsí mẹ́ta. mẹ́ta tó ní kìmí. ẹẹ akíyàbá wa oníwàásí láti ìlú Ìlọrin. bàbá wa náà dẹ̀hùn. ẹẹ alfa wa Bukhari ibn Musa. ọmọ Musa. al-adabi akiwọn akamawo lẹ. ajiko b one. naam amalóòkú ló dé yìí. ẹyin rèé ẹ̀yin ọmọ olókùn rèé alájà wa balikisi dà alájà wa balikis ẹ wájú ẹ bọ́ wájú alhamdulilayi rabbil alamin alhamdulilayi ẹ̀yin lọ́lọ́run ní kẹgbẹ̀yìn bàbá yín wọ́n ní kí àwọn aláàjì wa Buhari ọmọ Musa ká máa bọ̀ níwájú báyìí wá jòkó. ẹ Ọlọ́run ní kí ẹgbẹ́ yín bàbá yín. wọ́n ti fààyè wọn sílẹ̀ níwájú ń bí hmm. àtàwọn àáfàá tó Baba wa bàásù náà àtẹ̀yẹ alfa, àbá wa kí gba góòlù àbá wa ẹlẹ́sìn mẹ́ta ìmáàmù ẹ̀pẹ́ àti gbogbo ẹ̀yẹ àlùfà fìdáwù ni wọ́n ṣe yìí síwájú ká tó bọ́ síbi fìdáwù ká tó bọ́ síbi wáàsí àkọ́kọ́ owó fìdáwù dà. alájà wa Balikis kí ni yẹn dà. látọ̀dọ̀ yín owó fìdáwù dà. pólíbàgì yẹn dà. owó fìdáhù. ó yá bisimilá owó fìdáhù. wàsàkà bàrà bìrahùn sàhábì bùrìdà. fàyà rabbi aunan falmo anu mu ayadun. fàyà rabbi aunan. Rashidi Ayinde ní gbogbo ntí jọmọ lóòkú pátá. Ẹ owó fìdáhù rẹ̀. Owó fìdáhù rẹ̀. Àlè mọ́ àánú O ti rí ní ìsìn o ti rànjú alábìsí mashallah. àbí yẹn kí àfa oníwàásí wa lè. a kí àfa oníwàásí. wàsá ẹlẹ́n. wà á máa lè mọ̀ rí ilá mọ̀tọ́ ní òkìfà. a kí aláàjì wa Buhari. ẹ̀yin wọn ẹ̀yà lọ́jọ́ kó. bùnú mọ́sá. ẹ̀yà lọ́jọ́ kó ẹni tọ́lọ̀ ń kí ni wọ́n. ọlọ́run náwó rẹ sí bàbá yín. Ah. alhamdulilayi rabbil alamin. ọlọ́run ọlọ́run kẹ́ bàbá yín. àmín. ọlọ́ àwọn ẹni ọlọ́run. àmín. ọlọ́ àyà nebo wa muhammad. yàrá gbọ́nà. fal fal fal mu'ayyadun. فالإمعان مؤيد وما لامرئ إن لم تعينه كفاف وما لامرئ إن لم تعينه كفاف ní ìgbà tí a ṣe fìdáwù tán ẹ̀yà fà ẹgẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan Ah, ọlọ́nwọlá alubarika anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìjókòó wa yọlọ́n bá fa tí ó pọ̀ sí i amina ọlá àwọn ẹni ọlọ́run. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a tún retí bàbá wa ní fakọ́sì màkìlápá. wà á bá lè mọ̀ rẹ̀ ìlàmọ̀tò ẹni òkè fà. aláàjì wa abdulrasheed ayinde merengue a gbọ́ wá sí àkọ́kọ́ báyìí láti ẹnu bàbá wa Bándélé agbọ́wàsí àkọ́kọ́ ọlọ́wọ́lá alùbáríkà anabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn olórin tí a ń retí gbogbo wọn náà ni wọ́n ti ń bọ̀ alájùwà sí àyìndé alájùwà kọ̀lẹ́ntì àyìnlá. masha Allah. kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ alhaji abdulrasheed ayinde. masha allah. ya rabbi auna. lecture number one. n bọ̀ baba ali fún yín lásìkò. rárá. nígbà tó jásí pé alálùbáríkà ni. ẹlẹ́kọ̀ọ́sí làwọn náà. baba ẹ̀yin lẹ́sìn wáàsí fún wa bẹ́ẹ̀ni tí ń jẹ́ wáàsí àkọ́kọ́ nọ́mbà wán wáàsí ọlọ́run wọlá alubarika anabuwa muhammad wájú ọlọ́run sallallahu wasallam eléyìí tí ẹ bẹ ṣe fún wa yìí kò ní jáṣe mọ́ fún yín amiina ọlá àwọn tí wọ́n bí yín níwájú ọlọ́run amiin ẹni àpọ́nlé ní yín lánàá níjẹta níjẹrin gbogbo ọjọ́ táyé bá ń jẹ́ tí bàbá ń jẹ́ ẹ̀ ní kábùkù. wàrísítà mẹ́jìdá. wàkúnnà ònásà ni. wàkúnnà ònásà tó bá ti rí bàbá ìwà àti rí bàbá wa àgbà lámúnigun. ọbúlàgàzì wá ti ká ọmọlẹ. ànídàmọ̀ tí wàá kọjá àfi ká ṣàpọ́lé ẹ̀yìn náà. bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتخذ بالله فاتخذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون رضوانه على الذين يتولونه والذين هم به مشركون آنكم الله آنكم الله olúwa ní alákìtò làkàyèrè wàṣàrà. وتوب لما ألقته للخير وأجريت الخير على يديه. الله الله أكبر. gbogbo ẹni tó ń rí yẹn tó ju pàtàkì yẹn kò sàdédé pàtàkì wọn gbé gbàdọ àwọn èèyàn tó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run. bí wọn bá gbé yẹn pàdé gbàdọ ọ̀dọ̀ àwọn èèyàn tí wọn pàtàkì yóò lé pàtàkì àfi kí wọn gbé ọgbọdọ àwọn èèyàn tó pàtàkì. Allahu Akbar. kíkẹ́ máa lọ fún wọn bẹ́ẹ̀ kíkẹ́ máa lọ fún wọn bẹ́ẹ̀ kíkẹ́ máa lọ fún wọn bẹ́ẹ̀. àmín. báyìí náà ni mo tún darí gbogbo kíkí mi padà sọ́dọ̀ àwọn onímọ̀ níjókòó bàbá wa Buhari adamallahu ayata sheikh ẹwí dáadáa adamallahu ayata sheikh èyí ò lè rí rẹ̀ ṣe bó ṣe fẹ́ ò lè yíra rẹ ṣe bó ṣe fẹ́ èyí ò lè yíra rẹ ṣe bó ṣe fẹ́ ó kà sí ẹ ó kà sí ẹ bálabàla ni. bẹ́ẹ̀ ṣe rí yẹn ọba tó ṣe yín bẹ́ẹ̀ kò ní pa dasa yìí dá láyé náà. amen amen. ọlọ́run alukóra ni wọ́n ju ọlọ́run. amen. gbogbo àwọn afáàmù kí wọn gbogbo àwọn afáàmù kí wọn mi mọ orúkọ ni o ẹ dákun ẹ foríjì mi torí ọlọ́run o mo kí àwọn tí wọ́n ń darí ètò bàbá wa alifulani alifulani mo kí wọn mo kí alhaji wa bàbá wa ni mo kí wọn mo kí gbogbo àfa asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. alhaji abdulrasheed ayinde mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. àdúrà bàbá yín gbà àdúrà tí yín náà gbà. alhamdulilayi àdúrà bàbá ni kí àdúrà bàbá ni pé kẹ́ ẹ gbẹ̀yìn àwọn kẹ́ ẹ gbẹ̀yìn àwọn kẹ́ ẹ má ṣáwájú àwọn lọ àdúrà tí náà ni kẹ́ ẹ gbẹ̀yìn bàbá yín tí bàbá yín gbà tẹ̀yìn náà gbà ẹ bá ń sọ pé alihamudulilayi fọlájà tora sí di. alihamudulilayi. gbogbo ẹni tọ́lọ̀ tiẹ̀ ti tó bẹ́ẹ̀ o mọ̀ pé àfikọ́ lọ́wọ́ bá yẹn tó bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ wọ́n kì í fi kú sọ́jọ́ orí yìí wọn kì í fọjọ́ orí kú ó pọ̀ nínú bàbá tí mo sọ ọmọ rẹ̀ pé tí n bá kú ibi tí ká mi sí nìyẹn o. tọ́lọ́wọ́n máa wò pé ìwọ ló sìn ọmọ tó ń pé kó sìn ọ yẹn. Allah. à ń sọ pé kọ́lọ́hún bá wa kẹ́wọ̀n àmín. àmín kó mojú kú ó fún wọn. àmín. bàbá rẹ̀ tó bá jìrà sídìí kọ́ lọ́hùn bá wà kẹ́wọ̀n. ẹ tẹ́wọ́ gbó lọ́hùn bá wà kẹ́wọ̀n. àmín. kó mojú kú ó fún wọn. àmín. bàbá rẹ̀ tó bá jìrà sídìí kọ́ lọ́hùn bá wà kẹ́wọ̀n. àmín. ọlọ́run bá káwa. amina. àlọ́ ojú kú òfun wọn. àmín. bàbá tó bá jí fata yìí kọ́ ọlọ́run bá wa kẹ́wọ́n. àgbẹ̀ ó ní wípé ọlọ́run bá wa kẹ́wọ́n. ọlọ́run lọ́wọ́ ayé ẹ̀tọ́kùn ẹ jọ. bàbá wa àgbà alájì wa ibrahim bámidélé mọ̀mọ̀jì ẹ̀ máa padà sí ibú. ìdùnnú gbogbo ìgbà ọlọ́mọ tari ẹ̀ sọ́dọ̀ yìí wọlá láyìlá ìlọlá la awúlà wàlá kò wọ́ta. alájì wa animasaun. namu. adúpẹ́ fún bàbá wa tí wọ́n bá wa ṣe wá sí. ṣùkúrà wa thank you. Shukran. Wa thank you. Wa thank you. Masha Allah. Lábẹ́ bẹ́ẹ̀ mo tún kí Alhaji wa bàbá Buhari ọmọ Musa ọlọ́mọdé mà padà sí ibú. Ìdùnnú gbogbo ìgbà mọ́kàtẹ́ǹtì rẹ̀ kúrò lórí yìí. Láwùlọ̀ wà láàkú wọ́tà. Ilà bíi Ali Azeem. Naam gẹ́gẹ́ bíi tí mo sọ lẹ́ẹ̀kan, mo ní wàásù mẹ́ta ni ó wà lẹ́nu. Mẹ́ta àti wá jẹ̀kan. Àti jẹ̀kan ní Inú mi sì dùn nígbà tí bàbá ń sọ̀rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan nígbà tẹ́ fẹ́ dákun àbá wa Bukhari ẹni níbi tẹ́ ti tàn wá náà nu. masha allah. isan. tó bá rí bẹ́ẹ̀. gbogbo àgbà tí òjò ń rọlẹ́ kan tá à ń forúkọ gbogbo àwọn ẹni ọlọ́run. tá a fi ń bẹ lọ́hùn. tá a fi ń bẹ lọ́hùn. tí n bá ti dákọ̀ bàbá báyìí nílọrin bàbá báyìí nílọrin. èmi náà mú un bàdàn. bàbá yóò mú un bàdàn. àti lọ́rin àti bàdàn nǹkan kan náà ni wá. alhamdulillah. kọ́lọ̀ wọlé anabi kọ́lọ̀ má ba àárín wa jẹ́. màrájà lè bàárẹ̀ ni yẹlítẹ̀kìyàn. wọ́n ti tún pè mí ó dà pé wọ́n ti tún ní ètò yẹn tún yàtọ̀ díẹ̀ o. àṣẹ sàn wá ni. àṣẹ kan ti tún wá o. alájí wa mahmood mẹ́ta. masha allah. wọ́n ní ká fún wọn ní ten minutes. kí wọ́n fi ṣàdúrà fún gbogbo ọmọ òkú. kẹ́límà tó ń wọ jíìsàtọ̀n. ọ̀rọ̀ kan tí yóò jẹ́ pé kékeré náà yóò máa ṣùgbọ́n yóò fáìn. mẹ́ntẹ̀lẹ́kọ́ hi Uh-huh. mamon. ẹlẹ́sìn mẹ́ta ẹlẹ́sìn mẹ́ta alẹ́ lórí. ẹsẹ̀ ọ̀gá ti ju mẹ́ta lọ o. ẹlẹ́sìn mẹ́ta àlè ìbàdàn. àràlẹ́kálí kàyé mú kí yé. lílọ́sì bá tẹ̀kọ̀ búlẹ̀ o. ìtàkùrẹ́. wà á máa tún lọ́sì yẹ̀bù kí àlẹ́ yìí kọ́rí bò. naam. وموت الذي يبكي عليه قريب وما الموت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه سيدنا وسلم سيدنا ومولانا محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم آمين مكي بابا وإمام أقبال أدام الله آياته ودولته bàbá tí ọlọ́run fi ìkẹ́ rọ̀gbà yí wọn ká. alhamdulilah. ọba tó ṣe ìkẹ́ tàná bó ti dùn tó lánàá àti níjẹta tóní náà ń da báyìí ọlọ́mọdé bàbá wa mo pin orí wọn. amiina. mo kí afa wa suleiman tọ́jẹ́ bàbá fún gbogbo wa níjòkó yìí. àfisọ allah. báwa bá ságbá rẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú òun á jẹ́ bàbá fún wa láàyè tó jòkó. allahu akbar. anakumala. anakumala. ọlọ́run ní jẹ́ ọba jẹ́ láéláé. amiin. mo kí bàbá wa mọ́gàjì bàásù nù sọ ibùdarí adúrákú mi máa fi hàn. adamu allahu ayeta. onílé ní ọ̀ṣáájú ni tẹ́nà ni àlejò ọ̀tẹ̀lé. ó ṣe rí nù. bálejò bá wá ń jáde lọ àlejò ní ọkọ̀ ṣáájú lónílé ọkàn yìí. allah. bàbá Bàásùnù baba wa tàìjẹ́ta ororo ara wọn ìdébẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yìí ọba tó bá yanju yanjú ẹ̀ yọ bẹ́yìn náà yanjú ẹ̀. amiina. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ẹ sáà máa gba gbogbo saka àti jaka wọn á máa yọ wa. inshallah. ọlọ́run ní jẹ́ ẹ̀pin fún wa. amiina. mo fi ń kí bàbá wa àgbà bàbá wa ní òkè kòtò. bàbá wa gbọ́tọ̀ ọmọ kékeré ustaz olè azatiza afa àwọn afa alagar alfahama adaraka ọlọ́run musa bá aṣọ ẹ̀mí bàbá wa. amiina. mo kí bàbá wa àgbà kìnìún àdínì bàbá wa àgbà mọ̀lánà sheikh abdulsalam ah, ah. bandele. Allahu akbar àwọn ní ẹjẹ bẹ́ẹ̀ ni hmm. bíṣọ adam ti máa wí nù. No kò síbi tẹ́ bá kọ̀rọ̀ tá fa bá bandele ni ọkọ̀ mbẹ́ àwa táwa lọ ilé kéwu ká pé dọ̀rọ̀bà seidu amúra ká máa wá yí ìrábì ẹni tó farabalẹ̀ láti jókòó kọ́yàn kéwu kéré nìsín àlùfùlání. àmọ́ bandele àhàmíyí àhádà fún wa ni pé níbi má ti kọ́ ọ ní kéwu tán gbọmọ méjì gbẹlẹ́hà ẹ máa lọ. ọjọ́ tẹ́kẹ̀wé tiẹ̀. ọlọ́run ní jẹ́lẹ́ náà bàjẹ́ láéláé. amiina ọlọ́run bá wa kẹ́ bàbá wa ajísàfẹ́ akílápá. àmín àwọn ní ajẹ́ gbé ilé ikú fún wa ọlọ́mọ jẹ́ òbúrú fún wa. àmín ya Allah. bàbá aṣẹ́ Muideen Ajani ọlọ́run bá wa sọ. Allahu hayatahu àmín. wa Muhammad. àmín ya Allah. mo kí bàbá mi tí wọ́n ní mí lánìí tán àtàníṣẹ́kù. bàbá tó jẹ́ pé ní aṣọ wọn ní gbé káàkiri àwọn náà ni bàbá wa Magaji Ẹlẹ́sìn Mẹ́ta adamu allahu ayatahu wada ulatahu ayakallah. bí ibà ṣe bí jòkó ti rí kọyẹ ń jòkó tí wọ́n ń gbọ́ jẹ́ pé yìn mí ni wọ́n jòkó a jẹ́ pé ní insurance ń parí nù. amúrò ni wọ́n fi gbé yìí náà síbi àwọn. mo <laughs> kí aṣojú àlífà wa kílápá ní jòkó. adamu allahu ayatahu. àwa kí bàbá wa ìmáàmù àgbà lẹ́pẹ́. adamu allahu ayatahu. ẹ̀pẹ́ ọmọ alárọ̀ wọ́n da olùtẹ̀hó. ẹ̀pẹ́ tí o ní nǹkan mi jẹ́ alukurani lọ. bẹ́ẹ̀ ni ọlọ́run ní jẹ́ bàjẹ́. ẹ̀pẹ́ alálùkurani mo fi wọn kí gbogbo àwọn sàádáàtì àjẹlẹ mo wá kí afáwa sheikh muhammadu buhari ọlọ́run níjẹ́ ọba jẹ́ fún yín láìláì ọba tó ní kẹ́ délé fáwọn tànà tí ń ṣe déédéé ti jẹ́ ìta onílẹ̀ yín náà ń ṣe ọlọ́run ní ìbàjẹ́ máa yín lọ́wọ́ àmín alfulani farabalẹ̀ wọn kí àwa náà mọ kanjú wọn kí àwa náà. alayi gafa tamalem. sanu sanu sanu de tijọ. janwọrọ. Ah. <laughs> ọlọ́run ó bá mi kí yín. amina. mo wá kí ọmọ ìyá mi àfa tájù. ọlọ́run jẹ́ mi ayakallah. ọlọ́run wọlé àná tí ó bàjẹ́ tóní náà dá báyìí jẹ́ bàbá wa tóní náà látúbọ̀tán rẹ̀ mo wá fi kí gbogbo òjókòó pé salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. afa wa lóbìnrin ajakafila mi gbàgbé yín o ọlọmọsọ àbámi kí kaula ní gbólóhùn tí ò ní pọ̀. masha allah. alhaji wa abdulrasheed. alhaji rasheed ìfẹ́ wọn bẹ pàdé tó. Ah, ah. Baba wa ẹlẹ́sìn mẹ́ta ní àwọn èyí sọ̀rọ̀ dálẹ̀ bàbá wí lọ à wọ́n ti ń bọ̀ wá. nísọ̀ kálukú yàtọ̀ ẹ máa wí lọ́tí kó náà rọ àwọn àfáà àfáà ní bàbá ọba àfáà ní bàbá ọba. adúgbò fọlọ́hún alájùwà bàbá wa ẹlẹ́sìn mẹ́ta ẹ jókòó. ẹ̀yìn ẹ̀yìn kí wọ́n lọ pàdé wọn ẹ̀yìn ẹ máa bọ̀ wá. ẹni tó bá ti ráwọn aláàlùfáà ah. àtọ́pọ́n wálé gbogbo ohun ń fọwọ́ fà á dẹ̀ gbogbo tí ń fọwọ́ fà á. akí alájú abdulwasi. alájú abdulwasi. ayinde masha. ayinde masha. ọmọgbọ́lá ọmọgbọ́lá k1 the ultimate. k1 the ultimate. ayinde nu. ń bọ̀ bàbá olóore. bàbá kí ni mo pè é. bàbá olóore. bàbá olóore. Eh, ẹtúmọ̀ rẹ̀ Alhaji Abdulwasi Ayinde Marshal ẹtúmọ̀ ẹ̀ eh, Alhaji Abdulwasi Ayinde Marshal wọ́n bọ̀ wọ́n fẹ́ wá káwọn àfa bàbá olóore wọn kì í ti àfa lójúmọ́lẹ̀ eh, bàbá olóore Ayinde òní fọlápìtàn Ayinde olóòní dágbére lọ́dọ̀ rẹ̀ Ayinde òní ráre àlùbáríkọ̀ láwọn ẹni ọlọ́run Masha Allah Alhaji Abdulwasi Ayinde Marshal alájà abdulwasi alájà abdulwasi ayinde Allahu Akbar masha masha allah alhamdulilayi rabbil alamin fadoli ase. bàbá wa ẹlẹ́sìn mẹ́ta ẹ bẹ ẹ sa ẹ jókòó ẹ jókòó tí máa ní kẹtù gba máìkì ń sìn rọtìrọtì tí wọ́n ń ṣe wọn àníjẹ́ ká gbọ́ yín ah. ẹ ká farabalẹ̀ kí wọ́n jókòó wọ́n ní kó àwọn akájòkó torí ọlọ́run àtàlẹ́ muhammed. ẹ anabuwa muhammad. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi kọ́ wa anabi ni yìí ata kun kẹrí mu káwọmi. tẹ́ni àpọ́nlé bá wọlé wá bá yín. wà á kiri mohu. èyí tó dáa jù ní ẹ̀ àgbàlabiya nínú àwọn alẹ́dínà ya dúró na àgbàlabiya hmm. tó ń la ya kìlún. Hmm. wà àgbàlabiya tó ń la ya rìfún na kí katalẹ̀ ilmi. ok you understand. bó ṣe jẹ́ ẹ bá sàkébọ́yá kẹ́ máa sọ̀rọ̀ lọ ariwo wọn ò ní jẹ́ ká gbọ́ kẹ́kẹ́ kí wọ́n jókòó. tó tó ẹ adúpẹ́ alájí wa síwáyìn di ẹ̀dá kó ẹ jókòó gbogbo ẹ̀yin tẹ́ lọ kí wọn ẹ padà sórí jókòó yẹn. ẹ lọ jókòó lẹ́rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ kí wọn. bisimilá ẹlẹ́sìn mẹ́ta alhamdulillah. asitulilá. adájí wa abdulrasili Àyìndé mèrèǹgè ẹ wọ́n ní ẹ máa bọ̀ wájú ń bí ọ̀gá yín ti jókòó. أيا نفس ويحك حدثيني ألا يا نفس ويحك حدثيني tó àdìsá sọ́ọ̀dìkọ̀ látẹ̀kẹ̀ síbí ni. ẹni tẹ́yìn tẹ̀lé lóbìnrin kó wọn máa bọ̀. àdìsá sọ́ọ̀dìkọ̀ látẹ̀kẹ̀ síbí ni. ẹni tẹ́yìn tẹ̀lé lóbìnrin kó máa bọ̀ wá. wọ́n lẹ́nu ẹ̀yìn tẹ̀lé lóbìnrin. àlè ìsálẹ̀ mọ́ ó tún makitu bọ̀ ọ́n ní àlè ìkà. kálukú mọ nọ́mbẹ̀ wàlá òmìnirita alifáàmì sinina. masha allah. fa ayé ìnàlẹ̀ awàlú náà wà káwọ́ mọ̀nà hìn. masha allah. fa ayé ìnàlẹ̀ awàlú náà wà káwọ́ mọ̀nà hìn. wa ayé náà sábẹ̀ kó náà mìíràn lè kúrò ní muluka kanati duniya lade. mashallah. bi afuya ilé mada iniwa ilé hosu ni. ọ̀daràn sínú ni gbogbo olè làwọn kó wa. wàyà wàhán ah, mílíọ̀nù àti sùn. ọ̀rọ̀ tèmi ò ọ̀rọ̀ tí ọ̀pọ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ni wípé láàbò èmi tí mo ní nǹkan mi lórí máa. àbáwá alfulani. masha allah. nínú àwọn ọ̀rọ̀ èyí tí àwọn onímọ̀ tí wọ́n lọ sí ilẹ̀ lárúbáwá inú àwọn dáwà tí wọ́n gbé dání tí wọ́n fi ń rí ọ̀rọ̀ sọ sí wakitabatan wakira wakira nínú ẹ̀ nírò hafla báyìí fìdáwù la wá ṣe. allah. ẹni tá a ní rí mọ́. alhaji wa abdulrasheed merenge bàbá tó kú yìí níjọ́ tẹ̀yìn bẹ̀rẹ̀ eré bàbá ńlọ́kọ́ bẹ̀rẹ̀ ìlú lẹ́yìn rẹ̀. allah akbar. bàbá ńlọ mọ iná tóun bomi pa lẹ́yìn rẹ̀ kó tó di pé iná ń padà jó. Allahu Akbar. láyé ìgbà tí wọ́n sọ ọ̀yàn láta àfa mi. láyé ìgbà tí kìnìún ti gbé èèyàn lọ ti ń bẹ lórí ọ̀dàn iná ni ajé rasheed jáde sáyé láti pé òun ọmọ ọkọ̀ fújì. Allahu Akbar ṣùgbọ́n bàbá tá a rí mọ́ yìí àṣẹ ni bàbá tó bí ọ tí í ṣe létí í ṣe Akbar gbogbo ohun tí bàbá ń bá rí lẹ́yìn rẹ̀ àjò ni ó padà ṣe ta ló kù tí ó sáré fún ọmọ. Allah Allahu Akbar Allah wa aina la awwalu na wa. má kéwù àbọ̀ gbádùn ni. wọ́n a máa tẹ èjì ogbè sójú ìlú. ọgbàgbé ìlú jọ́nà èjì ògbè tí bàbá ti wọ tara rẹ̀ jáde tẹ̀sójú ìlú wọ́n ìparí iṣẹ́ lórí rẹ̀ ni ọkẹ́ lomi tó wò lẹ́yìn tí ó dènà fún ọkẹ́rù bàbá ń lò rí mọ́ yìí. Allahu Akbar yorùbá sì ní lẹ́yìn ìyá àti bàbá ọba mèrèǹgè ẹni àwùtán lẹ́yìn ìyá àti bàbá ẹni tá a wù tán ẹni a wù tán kò sẹ́ni tó wù mọ́ lẹ́yìn ìyá àti bàbá rẹ tọ́lá méjèèjì ló lè ní láì fi lọ́dọ̀ wọn. bákan náà ni rere àti ibi rẹ lọ́dọ̀ wọn ẹni tó lè dènà fún ọ kẹ́rù ẹni tó mọ ibi tó sáré dé ẹni tó mọ ibi tó parí ọ̀rọ̀ rẹ sí ṣùgbọ́n tí ò farahàn tẹ́ kú ò láyé mọ́ ọ lọ ẹni ńlá wa ṣe fìdáwò rẹ̀. Allahu ìbọn ọgbọ́n tí barista máa pariwo ìyá rẹ̀ ń ló mọ bí ìyá rẹ̀ parí ẹ̀ sí. Sani Ade náà ó rí i pé ńjọ́ tí a Sani Ade ti kú ó rí i pé Sani náà sí mẹ̀dọ̀ ó rí i pé k Ultimate ìyá rẹ̀ náà ló náà máa pariwo hmm. mo àwọn ni mọ rírì àwọn tí wọ́n wọn sáré torí gbogbo ẹni tí ó gòkè èjìká ẹnìkan ni ó gùn káyé ó tó rí i pé bàbá tí wọ́n tọmọ bí òun sáré Si lọ́lọ́run pamọ́ ọ̀rọ̀ yìí ta lókù tó wù lẹ́yìn tí ó bọ̀ sáré. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. nǹkan mẹ́ta ò gbọ́dọ̀ bọ́ sọnù mọ́yàn lọ́wọ́ ó ti pàdánù ọ̀kan. Allah. àkọ́kọ́ èèyàn gbọ́dọ̀ mọ́ ni aláṣẹ alájí k1 the ultimate àti gbogbo ẹ̀yin alágbára nínú orin ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. àmín. ẹ kú tí alukurani ń padà bọ̀ wá sọ̀kalẹ̀ sórí ẹ̀. ájì rasidi àkọ́kọ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ ní aláṣẹ. Allah. aláṣẹ ni bàbá àtìyẹ́ èèyàn àwọn ò ní bá èèyàn dámọ̀ràn. ẹ rasida ọ jáde ńlẹ̀ mi lónìí ó ti sú mi bàbá wa ní Rasheeda ìwọ bọ́nu yàrá yìí èmi mo bí òun kọ́ ló bí mi èmi wọ́n sì tijú tí wọ́n yìí fún. èmi mo sùn nílé mi. bàbá àtìyá ò ní bọ́mọ ẹ̀dámọ̀ràn yọ pàṣẹ o ti pàdánù aláṣẹ. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ wá ní nǹkan méjì torí lè a máa yọ ọ̀yàn hafifu lè wá tíya máa zunnu adima azal ard illa min azil ajsad. kí lalákọ̀ọ́kọ́ nínú méjì tó kù ọ gbọ́dọ̀ ní aláyàfi o lẹ́ni tó bá ń tijú àyàfi ọ̀gbọ́n ìjọ ìyàwó rẹ tó o bá tó bá idọ́dọ̀ aláyàfi rẹ àfikọ́ gbàgbé ọ̀rọ̀ ọba wa nínú aláyàfi ilé ẹni wà. inú aláyàfi ni irú ẹni tẹ́ ẹ jọ ṣe kékeré wà nínú aláyàfi iná làwọn ọmọ ìyá rẹ wà nínú aláyàfi làwọn ọba kan wà èèyàn gbọ́dọ̀ pàdánù aláyàfi tó o bá pàdánù aláṣẹ mi ò bá wá èèyàn gbọ́dọ̀ má lẹni tí ń tijú oh, oh. bẹ́ẹ̀ ni sídìí àtàláyà fi àtẹni tó tijú àwọn ló kù ní bíbu àṣírí rẹ lẹ́ni o. Allahu akbar. àmẹ́ni ó lè torí rẹ wọ́hó lẹ̀ pé kẹ́mi ìwọ̀n bọ́ kó o lè sáyé. àwọn ni. tọmọ bí ó dé dúró lánàá. wọn ti tẹ́ra fún. òun lọ́mọrú eré tó sáwọlé bàásùnú kó tó wá di nítorí ìyàwó mú. níbẹ̀. òun lọ́mọrú eré tó sáwọ oríta mẹ́rin nílé àfa kó tó tún rí mú. alhaji. Allah. Allah ẹ̀yin ọmọ ìyá rẹ̀ àtẹ̀yin ọbàkan rẹ̀ òòrùn lé yín nìyí bẹ́ẹ̀ bá lajú lẹ̀ tó òòrùn lé yín bá wọ̀. ọlọ́run ní jẹ́ wọ̀ àmín. má wulẹ̀ sàmì àdúmásàdúà. wọ́n ní másàdúà wọ́n kọ́ ni n bá wí ọ̀kadúà kọ́ ni n ṣe. rárá ọ̀kadúà. òòrùn lé nìyí òòrùn ìlú ìbàdàn ti wá ní òòrùn sàlẹ̀ òsì ni. ṣùgbọ́n. ẹ̀yin yorùbá láṣọ tó kángun ṣéégún ní jẹ́jẹ̀pẹ́. masha allah. bẹ́ẹ̀ ni ó lẹ́rù rẹ̀ ọ̀bá kó mi ó ti wúwo owó tẹ́ ẹ bá ń gbà lọ rasidi ẹ̀dá mẹ́ta ẹ fìdá kan gbọ́ bùkátà ẹ fìdá méjì sáré lórí rẹ̀. torí bídìí bá bàjẹ́ tonídìí ní í dà. bàbá wa k1 the ultimate hmm, hmm. ẹ̀bùn mi ń ṣẹ́jú kan ẹ̀ nàró fọlọ́run. alhaji abdullahi. ntẹ kọkọ lórin lákọ̀ọ́kọ́ ni pé ní wéré lòdì ìfújì. àti dúpẹ́. wéré lòdì ìfújì. àti dúpẹ́. àìbẹ́ẹ̀kọ́ hmm. wéré tó di fújì barista gbogbo àwo tó ṣe láyé èyí tó yọ islam kúrò nú ọ̀rọ̀ rẹ̀ ò sí. bí ó ti kéré mọ ni ó kéré mọ yóò ké àyà kan. wàlá wàlá bẹ́ẹ̀ kọ́ bàbá tọ́rọ yìí bàbá ọba lẹ́nìí ẹ̀yin ọmọ mùsùlùmí tó kù nínú olórin èwo ló kù tẹ́ fẹ́ dá lára barista ṣe kẹsẹ́ẹ̀tì lórí democracy dọ́là alukurani sọ̀rọ̀ ẹ̀ jòkó àìsókè ah, ẹ̀ jòkó democracy tí bàbá barista kọ lórin sáà the ultimate in lọ dòní in sì ń kọ́rẹ́ǹtì lọ. ọ̀la ọ̀la. nínú ọmọ tó jẹ́ akin nínú akọrin ẹni k1 the ultimate. ọ̀la. kéèyàn láyà kó sì sọ bí ọ̀rọ̀ ti rí lójú ayé bàbá Ọbásanjọ́. ah ẹnìkan wá ní wọn ó fi bí bàbá Ọbásanjọ́ ti rí mo ló ń lò ó sì fi bó ti rí ní Agẹmọ níjẹ̀bú hàn. ọ̀tán Allahu Akbar kàn ọjọ́ fi hara wọn ni ẹ̀yin ọmọ mùsùlùmí lẹ pọ̀ nínú fújì ẹ̀yin ọmọ mùsùlùmí lẹ pọ̀ nínú eléré kí lábọ̀ tẹ́ ẹ fẹ́ fún ọlọ́run nídìí kéw nídìí alukurani nídìí islam wasalaamu alaykum wa rahmatulah. lọ́rọ̀ bá parí. wa aleykum salaam. ẹ lọ ẹ bá ń gbọ́ lóhun tóbi dáadáa. Allahu akbar. mo ń bọ̀ ẹlẹ́sìn mẹ́ta ẹ jọ ẹ lọ jókòó. ẹ lọ jókòó. ẹ̀yin ọmọ bàbá tí ó ṣaláìsí. bàbá wa muhammadu lahadi. àbá wa ni bá ṣe àwọn. naam alufulani. anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. anabi ni kawulul mari'i. naam. yuzihiru amma fi domiri. bó ti jẹ́ nìyẹn bó ti jẹ́ nìyẹn. ọ̀rọ̀ ọmọnìyàn òní ò jẹ́ ká máa fi máa ti bẹ nú ọkàn ẹ̀ àbá ẹlẹ́sìn mẹ́ta àdúrà tèmi ó tọrọ fún yín ọlọ́run wọlé anabi wa muhammad wájú ọlọ́run. sallallahu alayhi wa sallam agbada síbi ọlọ́mọjò bá yín o àmín ọlá gbogbo àwọn ẹni ọlọ́run àmín ṣe rí alhaji wa Wasiu Ayinde tí ẹ ń sọ̀rọ̀ ẹ̀ yẹn. a fi abalẹ̀lẹ̀ kí alifa kọ́sìm akílafa akílafa àṣẹ ọmọ àṣẹ àgbà ọmọ àgbà akílafa ọlọ́mọmọ yẹ̀yìn sá. ọlọ́mọ yẹ̀yìn sá alifa kọsi makilapa. pa. kọsi makilapa. aya kumọba ọlọmọdé ma padà sí ibú. ọmọ tó jọ dání. ó wọ ọba ló ṣe yí báyìí má takò sáàlà yìí. bàbá wa alifa kilapa. ìwọ máa wò fẹsẹ̀ rẹ̀. wọ́n ti kọ́ dákun. ẹsẹ̀ pọ́s ẹsẹ̀ pọ́s. ẹsẹ̀ pọ́s alifa kilapa wọn lọ kí wàásù àyìndé tọ́ba ti kí wàásù àyìndé tọ́ wọn bọ̀ wá jókòó sáàyè wọn a wá bọ́ síbi lecture number two. lecture number two. number three. number two and three. ẹlẹ́sìn mẹ́ta sẹ́rí Wasiu Ayinde tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ hmm. ọlọ́run nìkan lọ́ba tó mọ kọ̀rọ̀ ẹ̀dá. alhamdulilayi. ṣùgbọ́n ọlọ́run ní kí a súnmọ́ díẹ̀. adúpẹ́ walahi mukadam ni lójú ọ̀nà sheikh ahmed tijani. rọ̀dí allah ta'ala ni walahi baba wa kìlákò kú lójú ọ̀nà sheikh ahmed atijani. radiyallahu ta'ala mukadam ni alhaji wasiu ayinde. baba eh. aladi o. tí èyí fi àwọn ẹni ọlọ́run ṣeré. ọlọ́run ṣàtìlẹ́yìn. baba aliva aliva kọ́sìmọ̀ kìlá. baba aliva. ayé wọn rè ń bì báyìí. baba aliva àní gbogbo ẹni tó bá ní lọ́ọ̀kàn wípé kó o kú. àkìlápá àkìlápá ikú tó pa fírí ya ọ̀nà ni ó pa wọ́n. ẹ̀sìn tí wèrè ń ṣe lọ́ọ̀jà ni ó ṣe wọ́n. àkìlápá òṣì tó ta sálàbà tù ni ó ta wọ́n. ká lè jẹ́ ọ̀rá ayé ṣe tiẹ̀. ká lè jẹ́ ọ̀rá ayé ṣe tiẹ̀. àdìyójó mọ́ la ó sì máa ṣàdúrà fún ẹ. àlóore tó bá fojú kàn kó má parẹ́. àdìwọ́ èyí tó bá fọwọ́ ọba kó má dòfo. àkìlà pàgbọ́pọ̀ ọ̀nà yòówù tó gbà tó fi yẹ ọ́. má fẹ́ kó yọrí ìdùnnú rẹ̀. má fẹ́ kó yọrí ìdùnnú. àkìlà pa ọlọ́run rẹ́rìn ní ilẹ̀ kó tó gbéga. ó ṣẹlẹ̀ rí látẹ̀mọ́lẹ̀ kárí ayé ènìyàn má ṣe ọ́ látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan má ṣe ọ́ látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. ọ̀rọ̀ tí mo ń sọ ọlọ́lẹ́ẹ̀kan ẹlẹ́sìn mẹ́ta ṣe rí mukadam ni alhaji abdulwasi ayinde lójú ọ̀nà sheikh amada tijani. mukadamu wàllayi sumabilayi. masha allah. lójú ọ̀nà sheikh amada tijani. radiyallahu ta'ala. kò sì fi ìjẹni ọlọ́run àtàwọn ẹni ọlọ́run kò fi ilẹ̀ lọ́rọ̀ wọn fi ń rí báyìí. alhaji wasiu látẹnu gbogbo àwọn àlùfáà àdúrà tá a tọrọ fún yín ni wípé gbogbo bí tẹ ní ìdè ẹ ní kábùkù débẹ̀ o. amiina. ìwọ tó bá ṣàmì àdúrà onílélẹ́bùkù ọmọ tiẹ̀ náà. amiina. gbogbo bí kíbi tẹ bẹ́ wà ẹ bá nàka sí wàásù àyìndé lórí ìjókòó ẹ. tó ẹ bá nàka sí Rasidi àyìndé ẹ bá nàka sí wàásù àyìndé. wọ́n ní ẹ nàka sí olórí oko wọ́n ní ẹ tẹ́wọ́ yín méjèèjì. animasan. naam wàsíù àyìndé dẹ́n wo ìbàbọ̀ olóore ni eh. kílẹ̀ gbà ń bẹ̀. àánú ẹ̀yẹ fi yóò ń lẹ láàrin mi àti àtọ́lọ́hún. ọ̀dà ẹ̀jẹ̀ ànàká ẹ̀jẹ̀ ànàká. ẹ wá ṣe iná àti iná fún un gbogbo ẹni tí o bá fẹ́ràn àyàn wọ́n yé ka iná àti iná fún yà. wọ́n yé ka fún yà o ẹni tí ò nírú ẹni ò lè má yí ẹni. Mm. bọ́lá ń bá yọrù wàsíù àyìndé jáde nínú ẹbí ẹnìkan ó yẹ kéèyàn máa dúpẹ́ fọlọ́hún òru ìdájí àpadà síbú òní tọ́ sí ẹ. amínà ya Allah. iná àtẹ̀yìnà. bisimilayi rahman rahim. iná kalikawusara. fasalli li rabbika wa nahar. iná ṣá. àwọn àṣì ẹlẹ́ẹ̀kejì. baba kilapa akinye o. adamalaba ya àtúbọ̀ wa kin. à lọ bí lecture number two. lecture number ah, two. number three. number three ba. àti gbọ́ látọ̀rọ̀ abanbandele. tó àti gbọ́ ẹlẹ́sìn mẹ́ta. naam. àwa ń lọ sọ́dọ̀ àwa lọ sílùú Ìlọrin. Allahu Akbar lọ́dọ̀ tí ń bẹ̀. ẹ eh, lọ́dọ̀ wa ah, ah. lọ́dọ̀ tiwa gangan nílùú Ìlọrin. ọkọ̀ àjùmọ̀sílẹ̀ wọ̀ débẹ̀ báyìí o. nílùú Ìlọrin. Ah, àjùmọ̀sílẹ̀ wọ̀. Eh, lọ́dọ̀ Ṣẹ́kù Buhari là ń lọ báyìí. nílùú Ìlọrin. Mm. Eh, ọmọ Musa. bisimilah. ọmọ Musa bó ti ń yẹ ọ́ látàwòrán wa ọ̀bùnlúwà ajé òye ọ̀kàlẹ̀. ọmọ Musa bó yẹ látọwọ́ lọ́wọ́ ọmọ olúwa tó yẹ kálẹ̀. bó ti yẹ ọ́ látàwọ̀ rọ̀ wá ọmọ olúwa jẹ́ òye yìí kálẹ̀.